Being tactful. Text 1. Kí a tó ní ìrẹ́pọ̀ láàrin àwọn èèyàn tí a bá gbé, ó yẹ kí a máa àṣà wọn. Àṣà Yorùbá ni wípé nígbà tí wọ́n bá fún àlejò ní nǹkan, kò yẹ kí àlejò kọ́kọ́. Nípa ṣíṣe báyìí, wọ́n rò wípé àlejò tó kọ́ nǹkan ó ń ṣe fáàrí ni tàbí kò fẹ́ràn àwọn tàbí ó rò pé òun ti ní tó nítorí náà ó yẹ kí àlejò gba tí wọ́n bá fún àlejò tàbí onílé kò gbọ́dọ̀ tọ́ka sí ẹni tí ó bá jù lọ tí wọ́n bá ń sọ̀rọ̀ wípé ìwọ náà ni mò ń bá wí kò gbọ́dọ̀ ṣe eléyìí. Questions on being tactful, text one. Nítorí kí ni ó fi yẹ kí a mọ̀ nípa àṣà àwọn ẹni tí à ń bá gbé? Sọ àṣà kan tí o mọ̀ láàrin àwọn Yorùbá. Kí ni àwọn Yorùbá yóò rò? nípa ẹni tí ó bá kọ̀ láti gba ẹ̀bùn lọ́wọ́ wọn. Kí ni àṣà àwọn Yorùbá nípa ìtọ́kasí ènìyàn? Being tactful, text two. Kí a tó lè gbé pọ̀ dáadáa, ó yẹ ká mọ àṣà àwọn ẹni tí à ń bá gbé. Nígbà tí àlejò bá lọ sí ilẹ̀ Yorùbá, ó yẹ kó mọ̀ wípé àṣà wọn òun gbọ́dọ̀ mọ̀. Èkíní. E tí wọ́n bá bùn ní nǹkan ó yẹ kó fi tayọ̀tayọ̀ gbà kò yẹ kó kọ̀ èkejì tí wọ́n bá ń sọ̀rọ̀ kò yẹ kó na ìka sí ẹni tó bá jù lọ tàbí kó wò lójú ẹ̀kẹta tí wọ́n bá fẹ́ fún un ní nǹkan ó yẹ kó gbà tayọ̀tayọ̀ tí òun pàápàá bá sì fẹ́ fún yàn ní nǹkan kò yẹ kó fi ọwọ́ òsì fún ọwọ́ ọ̀tún ló kó fi fún ẹni tó fẹ́ fún tó bá fi ọwọ́ òsì fún wọn yóò kà sí àléébù. Questions on being tactful, text two kí ni ó yẹ kí àlejò kí ó mọ̀ nígbà tí ó bá lọ sí ilẹ̀ Yorùbá bí wọ́n bá bùn àlejò ní nǹkan kí ni ó yẹ kí ó ṣe tí ọmọdé àti àgbàlagbà bá ń sọ̀rọ̀ kí ni kò yẹ kí ọmọdé kí ó ṣe ọwọ́ wo ni àwọn Yorùbá rò wípé ó yẹ láti fi fún ènìyàn ní nǹkan ẹni tí ó bá fi ọwọ́ àìtọ́ fún ènìyàn ní nǹkan kí ni àwọn Yorùbá kà á sí. Being tactful, text three. Kí a tó lè gbé dáadáa láàrin àwọn èèyàn kan ó yẹ ká mọ àṣà wọn ẹnikẹ́ni tó bá lọ sí ilẹ̀ Yorùbá ó yẹ kó mọ̀ wípé tí wọ́n bá bùn òun ní nǹkan ó yẹ kó gbà á tí ó bá ṣe aláìgbà á àwọn yóò rò wípé ó ń ṣe fáàrí sí àwọn ni tàbí ó rò pé òun ní tó èkejì tí ó bá ń bá wọn sọ̀rọ̀ kò yẹ kó máa wò wọ́n lójú korokoro tàbí kó na owó sí wọn àtàyè jẹ́ ní tí ò dára ẹ̀kẹta kó má fọwọ́ sí fún wọn ní nǹkan. Questions on being tactful text three. Sọ ọ̀kan nínú ohun tí ó yẹ kí ẹnikẹ́ni tí ó bá lọ sí ilẹ̀ Yorùbá mọ̀ irú ènìyàn wo ni àwọn Yorùbá lè sọ wípé ó ń ṣe fáàrí sí àwọn wípé òun ní tó Kí ni àṣà àwọn Yorùbá nípa wíwo ènìyàn lójú?